الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين هم من خشية ربهم والذين هم بآيات ربهم يؤمنون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك في وهم لا أصدق الله سبحانه وتعالى الحمد لله eléyìí tí ó fi àánú rẹ̀ tó fi kẹwàá kù síjòkó wa ilé nù eléyìí ní ṣe ọjọ́ kọkànléní ogún 21 nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta hijọ́ السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نتسواج انه سورة المؤمنون èyí tá a fẹ́ gbé ní àyà ẹlẹ́ẹ̀kẹtàdínní ọgọ́ta fifty seven níbi tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó ti fẹ́ tún máa sọ fún wa nípa sífáàtù ahlil khairi àwọn òròyìn àwọn ẹni rẹ̀ ọlọ́run kó fi wá sáàrin wọn ọlọ́run ní ìnàlẹ̀dínà hún min khashiyati rabbihim mushfiqun إن الذين هم من خشية ربهم مشفقون. Ọlọ́run ní dájú àwọn tó ṣe pé olùpáyà tó ṣe wípé pẹ̀lú dáadáa tí wọ́n ń ṣe àti ìgbàgbọ́ tí wọ́n ní àti iṣẹ́ rere wọn ẹ̀rú sì tún bá wọn gẹ́gẹ́ bí al-Hasan al ta'ala bó ti sọ ó ní iná lèmọ́kúnmínà jàmá ìfìsáná ọ̀ṣápápàtà dádájú onígbàgbọ́ òdòdó ohun méjì ló máa kó dání iṣẹ́ rere àti páyà pé rere tá a bọ́ gbà ẹwọ́ ráwẹ̀ ọ̀mọ̀dán àwọn ẹni rẹ wọ́n sì bọ́lọ́wọ́n bá ti fẹ́ bó ti wà nínú òfin ọlọ́run ìpayà ó bá máa mú ọ ipé tó ọlọ́run má àwọn ẹni dáadáa nìyẹn. وإن الكافر جمع إساءة وأمنا bó ṣe já sí kèfèrí ń tiẹ̀ yóò máa ṣe bí ọkàn rẹ̀ á ó ń ṣe bí ọkàn rẹ̀ balẹ̀ ẹni pé wọ́n an opposite ní ń ṣeré wọ́n fi wẹ̀yà àwọn sálàm wọ́n ní wọ́n máa bẹ lọ́hùn kí rọ̀mọ̀dọ́n dé fún bí oṣù mẹ́fà ni wọ́n fi máa bẹ lọ́hùn rẹ̀ táwẹ̀ náà bá wá lọ wọ́n á tún ṣàdúrà fóṣù mẹ́fà páwẹ̀ táwọn gbà kọ́lọ́ ń gbà lọ́wọ́ àwọn ṣùgbọ́n ká fi rí ń tiẹ̀ yóò ṣe bí ọkàn rẹ̀ ó tún balẹ̀ yóò tún fẹ́ tẹ́ran tí ó tiẹ̀ ní rí ròbí tí wù kọ́ àti ìròyìn àkọ́kọ́ níròyìn àwọn nígbàgbọ́ òdodo àwọn ẹni rẹ̀ òun ni pé wọn a máa ṣe dáadáa ìpayà ó sì fún mọ́ wọn. والذين هم بآيات ربهم يؤمنون والذين هم بآيات ربهم يؤمنون. ìròyìn kejì tẹ́jọ́rò yàwọn ẹni òun làwọn ẹni tó ti pé wọn a máa nígbàgbọ́ sí àmì ẹlẹ́dàá wọn àmì àyàtì yìí àìkàwòníyà àwọn àrísàmì tá a fi mọ́ lọ́hùn lọ́lọ́hùn tágbára rẹ̀ hàn lórí ẹ̀ mọ̀ṣàrẹ̀ àyíyà àti tó jẹ́ ti ṣẹ̀ríyà àwọn nǹkan tọ́lọ́wọ́n bá sọ àti tó fi rán nẹ́bì àwọn amagbàgbọ́n tí wọ́n wọ́n ní ẹni ẹ̀dá bí ọ̀rọ̀ ọlọ́run ọba gbọ̀hánà ọ̀rọ̀ta ara tó múrò ìyẹn rẹ̀ káwá ìyá ẹ̀ rẹ̀ òun náà ni Mariam ọlọ́run ha بكلمات ربها وكتبه وكانت من الخالقين مريم عليها السلام صدقت بكلمات ربها وكتبه اقول ما الله وبلد عليه ọdún gbàgbọ́ sí ogbà lódodo àti tíra rẹ̀ ó ti wà nínú àwọn olùtẹ̀lé tọ́lọ́wọ́n ọba ìtọ́ ẹgbẹ́ ayé kọ̀ lẹ́sí agbẹ̀mọ́ káánà ọmọ mọ̀dájú wípé ihun tó bá ti rí bẹ́ẹ̀ ọwọ́ láti bí kádàrọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ìdájọ́ ọlọ́run fi ní àti pé ohun tọ́lọ́run bá bá ṣe lófin tó bá jáṣẹ nínú ohun tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí ni tó yọ́nú sí tó bá jẹ́ má ṣe inú gẹ́gọ́lọ́wọ́n bá kó ìrà ní tọ́kọ̀ ká má di díẹ̀ tó rere òtítọ́ ni tó nípa bẹ́ẹ̀ ìròyìn kejì fáwọn ẹni rẹ̀ yẹn ni pé wọ́n a máa nígbàgbọ́ sí ayọ̀ ọlọ́run ọba àkọọ́lẹ̀ ayà ni wọ́n gbàgbọ́ yọ̀rọ̀ ọlọ́run òfin ọlọ́run wọ́n á gbàgbọ́ wọ́n á gbà kó ti tọ́ ni ìròyìn kẹta ọ̀lẹ́dínà yóò tún náà máa àtàwọ̀ ọ̀pọ̀lọ́gbò hàn wà jẹ́ra ànàhàn ìlà rọ̀bì ní mọ̀ والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون طب يقولوا لك تعطوا يكين وقد قلت والذين هم بربهم لا يشركون الذين هم بربهم àwọn ẹni tó ṣe pé òun èé ṣe bọ́ sẹ́lẹ̀ dá wọn bí ti wù kọ́mọ téèyàn bá jẹ́ ní eré kò ní yẹ lẹ́bọ azọmọ ayífẹ́ bọ afá míndẹ̀bí ibi nàmùmí ọkọ̀ amọ́jú kòkòrò tí ń gbénú àpáta nísàlẹ̀ tàlẹ̀ tọ́lá lọ kódà nǹkan mí ní ẹ bá pè lẹ́bọ ẹlòmíràn bó ló ti jẹ́ bọ ẹbọ ní èyí bá ti ní àṣírkù zọ́ọ̀hì òkun lọ́nà ti bí pàtó àwọn èèyàn kí ẹ forí kalẹ̀ fóòsà àbẹ́gbà ọlọ́run kan kó máa sì. a tún ní àṣírkù alkhafi ẹgbẹ́ tó pamọ́ ẹgbẹ́ lómi ò sí ẹni mọ̀ fún òun ìṣẹ́ bọ́ náà ó sì ti jẹun. ọwọ́ inú ọ̀rọ̀ bí kí ẹ máa tó fi tàwa kẹ́sọ̀ alọ́lọ́ àlẹ́ ìkà mọ́ gbára ọlọ́run àti wọ́n náà bí kí a sọ wípé láọ́lá àlìkálíbù ládàkàlà ní èsù tí ì bá sajá yẹn ni olè ọ̀bá wọlé ẹbọ ní ẹ̀ kọ́ ma sọ wípé láọ́lá láọ́lá lọ́hùn wà á tí ìbá sọlọ́run àti wọ́n ni à àwọn ọba kú lónìí ẹlòmíràn lọ́pẹ́ lọ́pẹ́ ọlọ́run àti wọ́n ìyá ọba jẹ kí sàtàwọn là ẹbọ ni òun pamọ́ ni inú ìròyìn àwọn ẹnire yẹn láàyò ṣírí kú náà. Alladhina hum bi rabbihim la yushrikun. Gbogbo ọjọ́ jẹ́ ìjọsìn ta fi ń fọ́lọ̀ wọn ọba àwọn tàwí ìyìnwé fífẹ́ lómi yàtọ̀ sí Ọlọ́run nìkan ni wọ́n máa ń pè ọlọ́run nìkan ni wọ́n wá sí lẹ́yìn rẹ̀ ọlọ́run nìkan ni wọ́n rẹ̀ kan ọlọ́run nìkan ni wọ́n páyà ọlọ́run nìkan ni wọ́n gbára lé ọlọ́run nìkan ni wọ́n fẹ́rẹ́ fún ọlọ́run nìkan ni wọ́n wà kó là sọ́dọ̀ ẹ̀ láàyò òṣèré kú náà àwọn nígbà pé ẹ̀fì tó lúwa fún lúwa ẹ̀fì ti kẹsàrẹ̀ fún kẹsàrẹ̀ ọ̀rọ̀ tó wà lẹ́yìn tó gún ní o àgbólọ́lọ́rọ̀ tó wà lẹ́yìn ọlọ́run nìkan ni wọ́n máa fi jọ́sìn fún wọn èfi nǹkan mí ìbúrajọ ọlọ́run lọ ọ̀lẹ́dínà tó na máa áátá ò والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون لين تعالوا يا وميا فجروا كتا ẹ má jẹ́ àgbàgbé ìròyìn alákọ̀ọ́kọ́ wọ́n ń páyà lẹ́yìn dáadáa tán ṣe ìròyìn kejì wọ́n má mọ̀ dájú sí ayọ̀ ọlọ́wọ́ ọba ìròyìn kẹta wọ́n yé fi nǹkan mí kéjì ọlọ́run bá tó jọ wọn ní fi nǹkan mí ìpapọ̀ mọ́lọ́run wọ́n sọ lọ́run ní kan wọ́n mọ̀ tó pàṣẹ ń tọ́ lẹ́tọ̀ọ́ sí ìjọba àwọn nìkan ẹyọ kan ní ẹgbẹ́ olókan ní kò níyàwó ọlọ́mọ ọ̀lẹ́gbẹ́ ọ̀lẹ́gbẹ̀ra ọ̀lẹ́gbẹ́ wọn jọjọra wọn ìròyìn kẹrin ọ̀lẹ́bí náà tó nà máa ìyẹn ni wípé gbogbo ọgbà ẹ̀ wọ́n ti nú ẹ̀sìn wọ́n tó àyẹ̀ bágbára wọ́n ti mọ́ wọn kò lóògbò wọn mú wa jẹ̀la ọ̀kẹ́ wọn ò tún wá balẹ̀. annahum ila rabbihim raji'un. tí wọ́n tún wà ń gbàgbé áàmì sẹ́rí sọ́dọ̀ ọlọ́run wọ́n ti gbìyànjú. ọ̀gbọ̀n onígun kò nínú máa mọ̀ ní. àwọn ọmọ yẹn àní ẹ̀ máa ń kí wọn wá bí mi bí kálukú náà lè gba àwẹ̀ ìwọ náà mọ̀ ẹlòmíì ọ̀tán kùránì kan láti bẹ̀rẹ̀ àwẹ̀ ó sì mọ kùránì ká o. Adẹ̀dúgbẹ́ fọlọ́n fáwọn aláàṣẹ gbọ́ ṣẹ̀ṣẹ̀ nílẹ̀ tó ti gbọ́ kùránì ẹlòmíì ọ̀tán kankan ẹ̀yìn kankan máa jókòó káàkiri. ẹlòmíì sì lè lọ bí wọ́n ti ń sáwẹ́wà àwàdà àti ibi tí wọ́n ti parọ́ àti tí wọ́n ti kọ́rọ lójú oró sọba dẹ́dà ètò wọn ò ní sàǹfààní olóòfin ọfọ́rọ̀ ayé àtàlùfíà mọ́ wọn. ẹ̀rù sáàgbà wẹ̀ yìí bó ti yẹ kágbà rẹ̀ àgbà rẹ̀ ọkàn lómi ní tún balẹ̀ ju ọlọ́dá lẹ̀ lọ. máwọn ẹni ká wí ni wọ́n tún wọ́n ní wọ́n ń ṣe. Ọkàn ò tó abalẹ̀. Wọ́n ń gbàgbà wo sì fẹ́mi sọ́dọ̀ ẹlẹ́dà ọ̀. Ìjà, gbogbo fẹ́lú gbìyànjú tó wọ́n ni, ah, ní ọ̀n bá ń ṣe yìí sí lóbi tó ṣe déédéé ọjọ́ba dẹ́dà. Ẹ̀rú sàgbó ń bà wọn. Alimọ́mù Ahmad Rahimahullah nínú Hadith آية والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة kíni ìtumọ̀ rẹ̀ ìyá ní ó wà lọ́rọ̀ ilẹ̀ ìdíkò ọlọ́run lẹni tí ń jalè tí ń ṣe sínà. ويشرب الخمر وهو يخاف الله عز وجل. ó dẹ̀ mú sí ó ní eré ọmọ abákìrì mo ké sí ẹ ọmọ sìdíkì mo ké sí ẹ amẹ́ni táyà yẹn ń bá rí òun lẹ́n tó ṣe wípé ó ń kírun ó ń gbá rẹ̀ ó ń sì sàárà ẹ̀rù tó wá ń bá fẹ́ ọlọ́mọ mà gbogbo ṣe nífẹ́ yìí àrídájọ́ ọba bẹ́ẹ̀ lómi lómi wọ́n sì àwẹ̀ wò làwẹ̀ ẹsẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ àwẹ̀ táwọn ẹni ọlọ́run gbà. ẹlẹ́gbẹ̀ẹ́ òun sì ń kírun wákàtí máa wọ́n irun wákàtí máa wọn ẹ̀jẹ̀ bíi ti irú wo ló ń kírun kí jákujàku yẹn náà lọ́nà pé kí wọ́n sì ń kírun kírun ẹ wá ní ìsùnmọ̀ lọ́dọ̀ máa dẹ̀ dàdí. ẹ̀yin ọ̀gbá ti sàbòsàbò ti parí yẹn ní wọ́n lọ́ba dé làwọn sọ́wọ́ ẹgbẹ́ ní àkọ́kọ́ ẹnìgbẹ̀yìn èèyàn àrùjọ ní gbogbo kó sínú ọ̀kan ní tọ́páyà ọlọ́run ó lé sí kẹ̀kẹ́ náà lọ́nà wọ́n ẹgbẹ́ ní àkọ́kọ́ ẹnìgbẹ̀yìn àrùjọ ní èèyàn gbogbo kó sínú ya pòkí ju gbogbo yíwá di pòkí ẹ̀ lè dín kẹ̀kẹ́ kùnà lọ́lọ́run ẹ̀ lè dín kẹ̀kẹ́ kùnà lọ́lọ́run ìtìlọ́wù kìí ṣe pé ó máa pa di pé òun kí òun tọ́ ọlọ́run kí ibo ṣe

káàní ọgbò lówó ní ìbínú ẹ̀rọ afẹ́ gba ten thousand lánàá yẹn ẹ̀ mọ́ bẹ́ẹ̀ sí yọ bá bàbá rìn jáde lápò. Tílé sẹ́mi yẹn máa fi ń ṣe kíní sọ́dọ̀ ọba tẹ́ta. Aláfẹ́ gba ten thousand sí fóònù tá a Tí wọ́n jí láàrin wá ní ìbàyí gbọ́dọ̀, ara mi fọmọ ni o, inú ló máa bàjẹ́ púpọ̀ sí sùtà sí máa sọmọ ìyá yìí tó gbé o. Sí sùtà tó lágbára ọmọ máa ṣe, díẹ̀ ó ṣe o, ṣùgbọ́n kí púpọ̀ Ebi ilé mẹ́lì yẹn máa fi ń tọrẹ tẹ́sọ pé à ah, ọlọ́run sí ìsìn sí ìtọrẹ àánú níwọ̀. Wọ́n láti ẹbí sọ̀rọ̀ láti sọ̀rọ̀ pé ìsúnmọ́ áyà ilẹ̀ ẹni tó ń kírun. Ó ń gbààwẹ̀, ó وهكذا رواه الترمذي وقال لا يا بنت صدي ولكنهم الذين يصلون ويصومون وهم يخافون ألا يقبل منهم Ọlọ́run máa fọ́ kì ní وهم لها سابقون Ọlọ́run láwọn ènìyàn tàbúrò yìí wọn wá. Musari'una fi khairat. Òun làwọn ẹzó ṣe pé wọn a máa sàpáǹtì pè, kí lẹ́sà ìrọ́ọ̀sì láti ṣe oríṣiríṣi dáadáa. ọ̀hún làá sáàbí kú. wọ́n tún máa gbáwájú nínú ẹ̀wọ̀n òní kẹ́yìn. bí ẹ bá gbáwájú níbi dáadáa ó fi ẹ̀yí fẹ́ ní rélé yàn. wọ́n tún máa ròyìn ẹlẹ́ẹ̀kan sí ròyìn àwọn ẹbí rẹ̀ òun làwọn tí wọ́n ṣe dáadáa wọ́n páyà. ìròyìn wọn wọn a máa nígbàgbọ́ sí ayé ọlọ́run. Alladhina hum bi rabbihim la yushrikun. Wọ́n gba kádàrà lọ. Wọ́n ti gbò fún ọlọ́run ọba gbọ́. Wọ́n ò ní sọ pé ẹja ṣe ṣe ẹja ṣe kẹrẹ. Ìròyìn wọn kẹta. Alladhina hum bi rabbihim la yushrikun. Wọ́n yìí sẹ̀fọ́ sọ́lọ́run. Ọlọ́run nìkan wọn máa ń sin gbogbo táà máa fi ń fọ́lọ́run ní ìjọsìn ìbí fẹ́ lónìí ìròyìn àwọn ènìyàn kẹrin. Alladhina yu'tuna ma ataw wa qulubuhum. Wọ́n pa gbogbo ìfi ọlọ́run ọba mọ́, gbogbo sẹ́ẹ̀sì bó ṣe kán sí wọ́n ṣe. Innahum ila rabbihim raji'un. Ọ̀kan òbúra balẹ̀. Tí wọ́n tó ṣe, àwọn olùtún pàdé ọlọ́run. Kí sẹ́ àwọn tó ń sàpàgbẹ̀ pé rẹ̀ yóò ní irú àwọn ọ̀rọ̀ yìí mẹ́rin yìí lára wọn ń lọ ha sáàbì kúrò tí wọ́n sì tún máa ń gba wájú inú dáadáa ọlọ́pọ̀ tó bá sáàbì wọn káwọn ẹ̀sùn ṣiṣẹ́ lórí igbó láti wà láàrin wọn a máa jókòó pẹ̀lú àwọn ẹ̀mí rẹ̀ a máa gbọ́rọ̀ ọlọ́run àwọn sáàbù mọ̀kúmù ẹ̀yin tẹ́ máa ń tẹ̀lé igbó ẹ̀yin olúmọ̀kúmù ẹ̀yin tẹ́ máa ń tẹ̀lé igbó tó bá tó fi dànsẹ́ ìrànṣẹ́ igbó lẹ́wọ̀n àti eré àwọn ìfẹ́ òtún tẹ̀lé eégún wọ́n ń tẹ̀lé ìfẹ́ bàbá lẹ́yìn eégún ẹ̀fún yẹmí ní ọ̀nàdá ẹ̀ àfá jẹ́gẹ̀rẹ̀ yẹ́yẹ́ ni ọ torí tí ọmọdé ọ̀nà fi lọ tó tún padà sínú àbúrò rẹ̀ lójú àwẹ̀ tó gbọ́ lọ́wọ́ ọ̀bá lọ́wọ́ rẹ̀ ọkàn ti fi pamọ́ lásán kájọ̀ má gbàgbé nínú àmì mẹ́ta tá àmì kan wà ń bẹ̀ ike ọlọ́run kọba yẹyẹ ẹni tó ṣe pé rọmọdán bá aláyé rọmọdán wá jáde kọ̀ láforíjì ọlọ́run bóòlù ìwé ìgbìmọ̀ fún ìyàn láforíjì ọlọ́run gbogbo yẹmi yẹmi tó ń bá kí tẹ́lẹ̀ òkun àdàlù ẹgbẹ́ mẹ́rin ló náà fẹ́ pàṣẹ wọn kò bí wọn lọ yọ ọ̀bẹ síra wọn àdá síra wọn ọgbẹ́ kókó ni ọmọ ilẹ̀ ní orí yẹn wá máa parí àwẹ̀ tán kó máa padà sí ti àmúgbáná àwọn òwòkúwò àìkírun ẹ̀rù ń bà wá fẹ́ ni ẹ̀kọ́ bá ti ló sì báyìí rẹ̀ lọ́dún ìpadà lọ́bọ́ lọ́hùn yẹn lọ́rùn ọdún tó ọgbà lẹ́sù gbọ́ àwọn ni tó ń bá lọ lóṣù twenty one ó tó padà sí ibi ah, ni kọ́lọ́mù ọ̀fẹ́ gbẹ̀ni ẹlẹ́rú ọlọ́run bá kọ́ máa kọ̀ wá ṣọlọ́lẹ́ ń tọ́gbà lẹ́rú ìgbàjọ́ ṣọlá lọ́wọ́ wa o bí ká sọ̀tọ̀ sọ́wọ́ gbà o سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك